الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n yìí pé ẹ kú ojúmọ́ o àdìjọ kú dédé àsìkò yìí a kú oṣù Ramadan Allah á jẹ́ kí a rí ìgbẹ̀yìn oṣù náà á sì jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún láyé insha Allah bi qautillah eléyìí ni ọ̀tún ètò tí a pè ní alifik fidin lórí ìkànnì one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnrin bello òní orúkọ mi ó ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ kó tó di pé máa pè wọlé máa bèrè ìbéèrè tí màá fi béèrè tí màá fi ṣíde òun náà ni pé oníbèrè ìbéèrè báyìí wípé àwọn ti lé lẹ́ni àádọ́ta ọdún lọ́jọ́ orí tọ̀ ìyàwó àwọn lẹ́nu àìpẹ́ yìí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ọwọ́ kọ́wọ́ kan tí ò bójú mu tó ń ti pé àwọn sì ti bímọ tí wọ́n ń lọ bíi mélòó kan tá a gbọ́dọ̀ sọ pé a fẹ́ máa kà fún wọn. so àwọn ọmọ yìí méjì nínú wọn ti wà nílé ẹ̀kọ́ ga ṣùgbọ́n tí bàbá yìí bá ti wá ní kí ìyàwó ògbóhùn ṣe nǹkan tó máa sọ pé òun ò lè ṣe òun sì báwọn ti bímọ tó dàgbà bàbá yìí wá ń sọ pé tọ ẹ̀rù wá ń bọ̀ òun wípé ó ń ṣeé ṣe kí ó padà wá máa yọwọ́ tó tún le jù báyìí lọ tó bá yá tí àgbà bá tún dé jù báyìí lọ tó wá sí pé àgbèyàn yóò kàn máa wá rí bákan bákan tí ò ní dùn mọ́ àwọn nínú débi pé àwọn mọ̀lẹ́bí àwọn gan wọ́n ti súnra jù fáwọn látàrí ìṣesí àti ìwà arábìnrin wọn aláwọn fẹ́ fẹ́yàwó kejì àwọn wá gbọ̀ngbọ́ ó ti ọkọ̀ yọnu sí i nígbà tó tún wá yá ó tún wá takò sọ wọn á ní kí ni táwọn lè ṣe gan ní pàtó láti jẹ́ kí àwọn má bàa rọlùgbà ọlọ́run torí pé àwọn fẹ́ ṣe zìnà àtàwọn wàá mẹ́rin tí ó bójúmọ́ bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè ibẹ̀ ti ṣe lélẹ̀. naam. ọkùnrin tí ó jẹ́ ọkọ tó ń ṣe béèrè ìlà láti ṣe. òun náà ló sì ara gba ní márùn. naam. lábẹ́ àbúradà ẹ̀sìn Islam. ó já sọ fún náà ni pé kọ́kọ́kọ́ tún lè rẹ̀ sí. kó tó di pé yóò fojú síta láti pọ́n fẹ́ lómi. nítorí pé nínú àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ṣe òun ní pé àwọn máa fi ti ọwọ́ kọ́wọ́ tí ìyàwó wọn tó gbé yọ ṣe ìkẹ́wọ́ láti lọ gbé obìnrin míì wá lórúkọ báwọn fi ṣèbáwí fani táwọn ti kọ́kọ́ fẹ́ wọn ṣùgbọ́n àwọn ti gbàgbé pé kùdìẹ̀kùdìẹ̀ pọ̀ nínú ṣíṣe tàwọn náà àti déédéé lè pọ̀ nínú wà táwọn náà ò sí ẹ̀yin sojúṣe yín bó ti ṣe tó àti bó ti ṣe yẹ lórí ìyàwó yín ẹ̀yin tọ́jú rẹ̀ bọ́lá wọn bá ti ṣe fi pa yín láṣẹ àti bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe fi kọ́ wa ìwà sọ́ngbà náà pé ìyàwó yóò sì tún gbọ́rọ̀ náà síbẹ̀síbẹ̀ sọ́ngbà yín ẹ̀rí pé gbogbo ẹni tí wọ́n bá gbèjà yín kò ní í síjà gbé àmọ́ tí màá ṣẹlẹ̀ ni pé kálukú wa ló máa fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ hmm. lágbàpè ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ló fẹ́ máa ń ṣe ojúṣe rẹ̀ láṣepé hmm. torí ẹ̀ irú ìyàwó yìí báyìí ẹ ṣe dáadáa sí dáadáa ṣíṣe ọmọ ń pè ọmọ ń pè ìfẹ́ wa hmm. torí pé bọ́lá tó ṣe ṣẹ̀dá ẹ̀mí òun náà ní pé a ṣe àdámọ́ rẹ̀ lórí kọ́ máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ṣe dáadáa sí hmm. kó sì máa kórìíra gbogbo ẹni tó bá ṣàìdá sí hmm. tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí ìyàwó yìí gbogbo ń tẹ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ tó dàbí ìgbà tó ṣe pé ó ń ta láyà lórí rẹ̀ yóò padà dẹni tó ṣe pé ń gbọ́ sí yín lẹ́nu ó sì ń tẹ̀ láṣẹ bẹ́ẹ̀ bá wá sẹ́rẹ̀ àwọn mi ẹ̀fẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá ti tó lẹ́yìn tí ilé bá ti dá tó bá ti tòrò nítorí tẹ́ bá gbé ìyàwó wa ní ìgbà tí yẹn pọn yẹn sì ń ṣẹlẹ̀ àwọ̀ àìgbọ́ra ẹni yé wà láàrin yẹn àti ìyàwó yẹn àkọ́kọ́ kò sí tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn dàbí tẹni tó tún á da epo lu iná hmm. tó ti ń ṣe bí ẹni pò ń fẹ́ kú ni hmm. ẹ mọ̀ pé inú tún gbà ni. Hmm. sọ eléyìí jẹ́ kókó nǹkan tó yẹ kẹ́ kíyèsí láàrin yẹn. ìmọ̀ràn sírù ìyàwó yín tó náà bá ń tẹ́tí gbọ́ òun náà ní kíkọ́ lọ bẹ̀rù ọlọ́ ní ìgbà tí wọ́n ti lọ́kọ ọkọ rẹ yẹn òun náà làlùjànnà rẹ òun náà nínà rẹ sì sí tí wọ́n fẹ́ ṣe sábàbí tí ó mọ̀ kọ́kọ́ wọn má fún dínà fún ti ṣe dínà fún bìnrin tí gbọ́rọ̀ sílẹ̀ nù ìyẹn rẹ̀ àṣẹ àtọ̀rọ̀ tí ọ̀takùtọ̀ lọ́n tí ọ̀takùtà nàbì obìnrin ò lè máa ṣe bẹ́ẹ̀ kọ́ra àlùjáná wọ̀ ní rọrùn ẹ̀jẹ̀ ká fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ṣé bá a ti bímọ àwọn ọmọ wa sì ti dàgbà àwọn kan ti wọ yunifásitì wọn á ní kíni wọn á ní kóbìnrin tó máa sojú sí lọ́dọ̀ ọkọ rẹ ẹ̀yin náà sì ti mọ̀ pípé tí ọkọ bá pa yín tìbí aṣọ tó ti gbó tí ò wò yín mọ́ tí ò sí yín lásọ sókè rárá mọ́ máa ké káyé pé wa hmm. àkókò máa lọ ọkọ tá a Hmm. wọn máa jẹ pàtó dìjà ní ìṣẹ̀lẹ̀ nísìn ẹ fi bẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ yìí náà. jazakumullahu khairan zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight nọ́mbà tí olùjábí náà fáwọn àtàǹbẹ̀lágbègbè jákèjá àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jù lérè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà àti àtìlẹ́yìn máa pè wọlé máa fi bèrè bèrè kan àbí kejì ní lọ́wọ́ ṣe é hello. hello. náà. ẹ bá kan. ó kọ yín o orúkọ mi sáyẹn lọ sọ láti ọjọba látàgbẹni ṣubú níta máyà náà ọ̀dà àti gbọ́ ọ̀dà àti gbọ́ ẹ lo mídíọ̀mù tí ẹ rí náà nù. à ń fi àsìkò yìí ké sí àwọn òṣìṣẹ́ panápaná kí wọ́n dàgùn ká bá wa ṣùgbọ́n àwọn níbẹ̀ kọ́lọ̀n kó sì la ẹnì kọ̀ọ̀kan wa. hello. hello. wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín. àbí ìbùdó láti. Èkó Èkó. Láti Èkó, kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ kan lọ ní fún ṣẹ́kì wa. Náà, ọ̀ya. Ìbéèrè mi ni pé èèyàn tó súnmọ́ mi gidi gan ó yá mi lówó láti fi ṣe òwò. Hmm. Ẹnìyàn wá tí gba owó yẹn padà. Ìgbà tí òwò yẹn wá ń gbòòrò, òwò yẹn ti wá tó owó tó lè tó ní Àǹtí má dẹ̀ owó ẹni yẹn padà kò ní lè tó rẹ̀ sì ní bùkátà tí mo lẹ́tọ̀ àti ọjà káàdì mi ní ìjọba àwọn alhamdulilayi ìyẹn jẹ́ òṣòwò ẹnìkan yá yẹn lówó ìyẹn ń fọwọ́ yìí ṣòwò ẹni tí ìyẹn sì yàwó lọ́dọ̀ rẹ̀ kò tí ì béèrè fowó yẹn tá a bá owó yìí tá pọ̀ mọ́ tiwa ti ní tẹ́lẹ̀ tẹ́rẹ̀tẹ́rẹ̀ ariwo ti pọ̀ tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat hmm. wọ́n ní ṣe wọn yọ zakati rẹ ni bàbá ni yọ ni pé ọlọ́run ọbọ̀ bẹ̀yìn kíkẹ́ bẹ́ẹ̀ lómi bá yọ zakati owó tiẹ̀ hmm. so òun gan alára náà tún ṣe béèrè kejì báyìí hmm. pé mo lówó tí mo yá yẹn owó tí mo sì yá yẹn yẹn ti gbà sọ́wọ́ wọn á fẹ́ yọ zakati tí màá mi ti ń bẹ lọ́dọ̀ ìtọ́wà lápò mi yọ Hmm. so tí wọ́n bá wá sọ pé òun yọ kún lẹ́yìn náà yọ adépa ti yọ zakat owó kan gbọ̀nà méjì hmm. so òfin ọlọ́run sọ pé ẹni tó lówó ló máa ń yọ zakat ẹ̀yin ní ìsìn ẹ̀yin yáwó ni ẹ sì rè tó bá jẹ́ ojúlówó owó yín àdàpọ̀ mọ́ èrè tẹ́ ti jẹ nínú owó yín àtòwó tí wọ́n yá yín. tọ́ba ká òdiwọ̀n tó kéré jù téèyàn ní téèyàn fi yọ zakat hmm. ẹ yọ zakat tí ó bá ka a jẹ́ pé ẹ sí nínú ẹni tí zakat tọ́jú ọ̀ràn yẹn lé lórí tọba ka zakat ti ẹ lẹ́yọ owó lówó ẹ fi kan hmm. òhun nípa zakat owó àbí ọyọ hmm. nítorí pé òfin fún wa pé tá a bá yáyàn lówó tó ń bẹ yọ zakat wa bá tó. á ṣírò owó yẹn mọ́ owó tí ń bẹ lọ́dọ̀ wa lópin ìgbà tó bá ṣe pẹ́ ní tá a yá lówó yẹn kì í ṣẹni tí máa fi àti sanwó olówó falẹ̀ yóò san bàbá ti bí léèrè so gbẹ́sẹ̀yìn náà bá ti jẹ́ pé tó bá ti dín léèrè ẹ̀sán wọ́n yọ zakati lẹ́ẹ̀kan náà ẹni tá a yá lówó kì í ṣẹni tí máa sanwó olówó ní kíá àjẹ́ pé àní yọ zakati ìwọ̀nba ètò wà lọ́dọ̀ rẹ̀ ń kó dìgbà tá a bá tó rí gbà torí ẹ̀yin kọ́ ni ọlọ́run fi zakati owó tẹ̀ yá báwì ẹni tó yá yín òun náà lẹni tí ó yọ zakatu owó rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ yìí náà. hello. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah ọkọ yìí. orúkọ mi ìyá abdulrasheed láti bàjẹ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé owó èlé ni owó tó tó yọ zakati nínú rẹ̀ tàbí sàárà. ṣé nínú owó tẹ́yìn ní àbí. èyí nínú owó tẹ́yìn ní. tọ̀ ìpè gbèdéke owó yìí gbèdéke láti lè wọ̀. òfin ọlọ́run ọ̀dà lórí pé èèyàn ní yọ zakat ṣáájú kéèyàn tó ní ní sọ́ọ̀bù ní sọ́ọ̀bù yẹn kò yí padà òun náà ní ishiruna dinaran àbí mi'ata dirham hmm. dinar ogún ìyẹn owó wúrà hmm. àbí dirham ìyẹn owó náà tó sì pé. tí wọ́n bá kó wọ nàìjíríà sórí àtẹ tí wọ́n fẹ́ wọn bó ti ṣe lóòrìn tó wọ́n á máa fi wé wúrà ni ìdí ni tá a fi sọ pé ní sọ́ọ̀bù wúrà òun náà ni ní sọ́ọ̀bù náírà tó wọ́n á sí títí kí ni nǹkan tí ogún dínárì yẹn jẹ́ ẹ̀yin náà lè bá wa sí o dínárì ẹyọ kọ̀ọ̀kan láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ gíráàmù mẹ́ta àbọ̀. gíráàmù mẹ́ta àbọ̀ ní dínárù kọ̀ọ̀kan yẹn pé ó sílẹ̀ tí wọ́n ń ná gbà ọmọ gíráàmù mẹ́ta àbọ̀ gíráàmù mẹ́ta àbọ̀ lọ́nà ogún ó di àádọ́rin grams yẹn ni pé eighty grams of gold ẹni tí ọba ti ní ntọ́pọ̀ tó bẹ́ẹ̀ òun ni owó tó kéré ju téèyàn ò ní téèyàn fi máa yọ zakat ẹ lè béèrè lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe iṣẹ́ ipa gold àti iye tí gold bá jẹ lọ́jà àgbáyé èló hmm. ni gíráàmù kan gold láàárọ̀ yìí wọ́n á sọ fún yín ẹ wàá ṣírò rẹ̀ lọ́nà àádọ́rin hmm. so eléyìí ni ó fi hàn yín èló lówó tó kéré jù téèyàn á ní téèyàn fi bẹ̀rẹ̀ sí ní yọ zakat hmm. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ṣírò tí wọ́n ṣe a rí i pé lónìí pẹ̀lú bí náírà tún ṣubú díẹ̀ so èèyàn ní one point six million àti àlékún one point six million plus ìgbà sọ pé one point six million five hundred thousand mm. uh-huh. one million six hundred and fifty thousand one million six hundred and fifty thousand so téèyàn bá nírú owó yẹn owó tó kéré jù nù so tí o sì fi gbèsè lọ́rùn yìí kò sóló owó olówó nínú owó yín mm. tí ó béèrè kẹ́tọ́ fàyọ ní owó tó wọ́n tún lọ́ọ̀lẹ̀ mm. so ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ sí ni yọ zakat kí wọ́n á ṣe jẹ́ pé bá ti lówó lẹ́bẹ̀rẹ̀ sí ni yọ zakat kápẹ́ ẹni lónìí ìjọ kẹtàlélógún nínú oṣù Ramadan hmm. ìlówó yín pé bẹ́ẹ̀ ẹ kọ déètì tòní sílẹ̀ hmm. wípé ìjọ kẹtàlélógún nínú Ramadan ni mo di olówó hmm. lábẹ́ òfin ṣẹ̀ríya tí mo ní ní sọ́ọ̀bù àwọn tó máa retí ìjọ kẹtàlélógún ẹni yọ zakat lọ́dún yìí àwọn máa retí ìjọ kẹtàlélógún nínú oṣù ramadan ọdún tí ń bọ̀ ó ti gbọ́dún mm. kan gẹ́ẹ́rẹ́gẹ́ tẹ̀sí kọkọ jó lówó so ìjọ náà ẹ wàá tún á sírò owó tẹ bá ní mm. tó tún ká ní sọ́ọ̀bù lọ́jọ́ náà bẹ́ẹ̀ lọ ìgbà náà lẹ́wọ̀ sí ní yọ zakat mm. so á gbé sí pé méjì tá a bá fún ogójì kí Hmm. yóò mú fifty thousand jáde àjẹ́ pé fifty thousand péré òun náà ní zakat hmm. ọlọ́wọ́n bá tó bùn mí ní two million naira hmm. tó wá ní kí n yọ fifty thousand péré ní zakat sẹ́rí pé àánú ọlọ́wọ́n bá pọ̀ náà. naam jazakumullahu khairan sheikh a tún fi àsìkò yìí rọ àwọn àjọ panápaná wípé naam tọ́ọ̀dà inshallah. Hello. Sàmúlẹ̀kùn. Àìsàn Sọlọ́run Àtúlẹ̀. Ó kọ yín. Ó máa dúró àná sọ̀rọ̀ láti lọ́rin. Kí ni ìbéèrè yín láti lọ́rin? Alákọ̀ọ́fẹ́ bèèrè lọ ìwádìí ni pé wọ́n sọ níbi lẹ́tọ̀ kan pé wọ́n sọ bí wọ́n sọ níbi lẹ́tọ̀ kan wípé àyíndọ̀gbẹ́ náà ṣe ọkọ̀ títọ́. Bẹ́ẹ̀ ni dọ́kítà. Kí lẹ bèrè ẹ tún bèrè yín bèrè wọ́n ní gọ́ọ̀sì lẹ́sọ̀ kan pé ìyàgbọ̀n máa ń sọ òtítọ́ lọ́nà kọ̀nà bóò ni àwọn òbí tí òbí bá ṣe ọmọ tí òbí bá ṣe táwọn yóò wá sọ̀rọ̀ pé tọ̀ a lè dá òbí ní ẹ̀bí fún ọ tí ó mọ òtítọ́ pé ọmọ ń ṣe ọmọ tẹ oyin kankan tó máa ń ṣe bóyá kó fi pààrọ̀ ọmọ ọmọ àwọn tó wà dájọ́ wá ní à mọ̀ pé o jẹ̀bi o àmọ́ ìyá rẹ̀ àlè dá fún ọ ṣé òun náà náà náà kúkọ rí pé àwọn àwọn ìwé ìwọ̀n sọ òdo àbí ìwọ̀n sọ òdo pé. àtẹ̀síwájú àti ìṣẹ̀lẹ̀ pé ṣé bàdé àti kọ̀bìlì ṣé òun náà kú ìdájọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ṣé máa fẹ́ ṣe náà fúlà ṣé bàdé àti kọ̀bìlì náà wà níbẹ̀. ìyàwó àlùkò. alhamdulilayi ọlọ́run gbọ́pọ̀ sọ pé ká máa sọ òdodo níbikíbi hmm. àti ní gbogbo ìgbà lórí gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni òfin ọlọ́run bá ní kí sáà la sọ hmm. ọlọ́run bá ti fi para láṣẹ mi tó nàbí sallallahu alaihi wasallam ní pọ̀ wá ni. wọ́n ní àwọn fura pé nínú àṣà àwọn yorùbá náà ní pé tí èdèyédè bá pa òbí àtọmọ pọ̀ hmm. táwọn èèyàn wá fẹ́ parí rẹ̀ tí ó sì hàn sí wọn dájú sáká pé pé ọmọ wà lórí òdodo àwọn òbí ni wọ́n ṣàṣìṣe. lọ́pọ̀lọpọ̀ ọba wọ́n ní màá máa dán ọmọ lẹ́bi tó ń ti pọ́ jàre wọ́n dá òbí láre tó ń ti pọ́ jẹ̀bi ó lè jẹ́ pé òbí parọ́ mọ́mọ́ wọ́n tọ́ lọ sọ lè jẹ́ pé ọmọ tó wọ́n ní àṣà àwọn Yorùbá nìyẹn látàrí pé àwọn àrò òbí jẹ̀bi ọmọ rẹ̀ àtún kankan sí nítorí pé ńgbà wọn bá tún padà tó kù wọn kúra wọn ìjọ ó tún dọ̀tún nítorí pé òbí ọmọ wò pé wọ́n ti torí rẹ̀ dá mi lẹ́bi àbí ọmọ mi náà sì lè máa wò pé ìgbàdàn ti dùn láàrè so àjẹ́ pé òbí òun la láìda yóò hmm. máa fojú aláìda wò bí rẹ̀ eléyìí àṣà nìyẹn ẹ má gbàgbé pé àlàyé nípa ẹ̀sìn làwa máa ṣe hmm. kò sí ní tọ́ka wa pẹ̀lú àṣà tó bá ti takò ẹ̀sìn islam hmm. òfin ọlọ́run ọba ni pé òdodo náà lè máa sọ ní gbogbo gbà hmm. ya ayyuhal ladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ lọ ẹ̀sìn máa bẹ̀ pẹ̀lú àwọn olódodo. anábìyàn hmm. sallallahu alayhi wa sallam nínú nǹkan tí wọ́n ti fi wọ́n ti fi dá ma ṣáájú kó tó dà nàbì omi hmm. àní dodo ni hmm. kìí fi kó bọyọ hmm. kìí fi irú pẹ̀lú òdodo náà sọ gbogbo bọ́lá sí lè wù kó rí sì máa kó dodo a máa kóró kìí ṣe gbogbo èèyàn ló máa ń wò gbọ́ nítorí pé ìtọ́pọ̀ jù nínú àwọn èèyàn òpùrọ́ ni wá àríjẹ ní rọ́ adalóró papọ̀ ẹ padà dẹni tó ṣe pé ń ṣe ń tọ́lọ̀ ọba wọ̀ fẹ́ hmm. ọlọ́run sì làánà àwọn òpùrọ̀ hmm. ọlọ́run sọ nínú alukur'an ó ní ala la'natullahi ala al-kadhibin hmm. ó ní ẹtẹ́ tiẹ̀ gbọ́ làánà ọlọ́ kọ́ máa jẹ ti àwọn òpùrọ̀ oníkálukú náà lọ́ máa yà yìí ṣùgbọ́n sọ oníkálukú ní ṣiṣẹ́ tọ̀ kì í sọ oníkálukú ní ṣiṣẹ́ tọ̀ ìjà lè pa bàbá àtọmọ pọ̀ ìyá àtọmọ nítorí bá jó ní kẹ́ ẹ ẹ má ṣe ṣe lẹ́bọ̀ ẹ má jẹ́ ọjà sí pé ìfin lásán lẹ́ ń pa ẹ̀ pa náà nítorí pé nígbàkejì tẹ́ ẹ bá sòdodo náà ẹ rí i pé ọ̀rọ̀ yín dàbí tẹni tó fi iná sórí òrùlé lọ sùn ni òdodo ọ̀hàn kò hàn sí aláìdá kò ń ṣàìdá kò hàn sẹ́ni tó ṣe dáadáa kò ń ṣe dáadáa so ìjà ò ní parí ìjà ò ní parí ẹ sòdodo ẹ tún wá fi yé ọmọ tó ń tipi wọ́n lọ jàre o bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ìyá rẹ̀ ni ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ ti torí ilé ìmọ̀ ṣe gàrú sí wọn hmm. àti pé pápá gan tó ti ẹ̀ yẹ kó pé irú ọ̀rọ̀ yìí ọgọ́ta àwa ń gba yín láǹfààní àti gbọ́n parẹ́ kọ́ yẹ gbogbo wa sì lè kọ́ jẹ́ tó ń ti pé ọ lọ darí ó tún lọ bóbi rẹ ni nítorí pé aáwọ̀ ti máa ń bẹ láàrin òbí àtọmọ kò yẹ kó jáde síta káwọn èèyàn fetí kọ fífetí kọ náà ló fún àwọn èèyàn láǹfààní láti máa bá wọn ṣèbéèrè hmm. ìpè hàn sóòótọ́ náà láàmú sọ náà àbá àmọ́ pààrọ̀ pààrọ̀ báwọn nígbà tí ìsìnkú afẹ́ wọn rọrùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní kọ̀bìlì àti bàdí hmm. àwọn ọmọ pọ̀ wà nùsọ̀ láti tọ́jú ọ̀ràn yẹn hmm. ǹjẹ́ tó wọnú náfìlà náà bẹ́ẹ̀ ni kò sí ìyàtọ̀ láàrin náfìlà àti ọ̀ràn yẹn níbi pé tí ìgbàgbé bá ṣe wá torí kò síbi tí ìgbàgbé ò ti lè ṣe yẹn tí ìgbàgbé bá ṣe wá ṣàtúnṣe sọ láti wá tó bá gbà dínkù ńlá bá ṣe kó tó di pa sálámù tó bá ṣe pàfikún la bá ṣe lẹ́yìn ìgbà bá ta sálámù bí kápá ń ṣe sọ láti tarawih eléyìí tá à ń ṣe nínú Ramadan so ìmáàmù wa ti wá sí rákà méjì kàkà kó jókòó ìgbàgbé sí ó rò pé rákà kan ló ń ṣẹ̀ṣẹ̀ sí hmm. ó wá dìde ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta hmm. ọlọ́ni káwa tá a wà lẹ́yìn rẹ̀ ká má gbàgbé hmm. àwọn wa ṣe subhanallah ìmáàmù bá padà látòrí ìdúró ó padà sí jókòó lọ́ba sàtáyà lọ́ba sálámà lẹ́yìn ìgbà tó sálámà tán yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì torí pé ó ti ṣàfikún nínú sọ̀láàtì rẹ̀ láì màá mà síbẹ̀ náà. Hello. Hello. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín. Hmm, mama. kò jáde dáadáa. Plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero fifty five thirty five fifty five fifty eight. Hello maaleykum salaam wa rahmatulah orúkọ yín. orúkọ mi abu abdullahi láti ìkàlẹ̀ general. kí ni ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ́ o ní pé a máa ń tọ́ táwọn kan wá sọ wípé àwọn ẹran kan wà sí pé téèyàn ò bá jẹ́ téèyàn bá pa téèyàn ò dọ́rọ̀ rẹ̀ ní téèyàn tó bá dọjọ́ yàmọ̀ ìfẹ́yàmọ̀. Hmm. àwọn afẹ́ béèrè pé báwo ni irú ọ̀hún sí àwọn ẹran òun. ìbéèrè lẹ́kejì o ní wípé àkọ́kọ́ jíjẹ nínú Islam tí n tó tọ́ ni àbí tí ó tọ́ hello. kàn. náà ìbéèrè alákọ̀ọ́kọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹran kan wọ́n láwọn gbọ́ táwọn kan sọ pé àwọn ẹran kan bẹ tó já sí pé téèyàn bá ti ní jẹ́ kéèyàn má wulẹ̀ pa wọ́n so wípé irú àwọn ẹran wo ni wípé téèyàn bá sì pa wọ́n pé ẹ̀ṣẹ̀ ń bẹ. ẹran kì í ti pa àwọn ẹran kan lásán òfin ọlọ́run ọba ọgbà ká máa ṣe lékeré hmm. afahasibitum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un sẹ́rù pa kan dá yín fún eré lásán lásán ni àti pé ní padà sọ́dọ̀ ọlọ́run ká bí yín léèrè ní pàǹtẹ́ ṣe hmm. ká bí yín léèrè ní pàǹtẹ́ pàtì kò lè rí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa kódà díẹ̀ lásán tẹ́rí yẹn ọ̀kànlélọ́pàá ìgbà tó ò ní jẹ́ ò ní jẹ́ ọkàn pa wá sọnù kí wọ́n fẹ́ sọ fọ́lọ́n tó bá ti jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù hmm. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹran yòókù lábẹ́ bẹ́ẹ̀ tó máa ń ṣàlàyé nínú ṣẹ̀ríà Islam nípa sísọdẹ ìyẹn gbígbọn rẹ̀ ó gbé àdá rẹ̀ ó gbé ọfà rẹ̀ ó mú ajá ọdẹ rẹ̀ ó gbanú gbólọpọ ńlọ sọdẹ kí ló dé tó fi fẹ́ pa àwọn ẹranko yìí wọ́n gbọ́dọ̀ nítumọ̀ pàtó nítorí tí o bá nítumọ̀ tó bá fi lè lọ pa wọ́n bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ hmm. ọ̀sẹ̀ lọ fáwọn náà lè pọ́n ọmọ sí ilé ayé wọn. Hmm. ó ní à ìwọ ń tẹ ẹran fẹ́ jẹ ẹran ni ẹran ìgalà ló wọ̀ láti jẹ lọ́fẹ́ lọ́sọdẹ rẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ó ní ó tiẹ̀ fẹ́ máa bó wọn ṣe máa pa àwọn ẹran ní kí ṣe kó tiẹ̀ wọ́ jẹ ọkàn fẹ́ lò báyìí wò ọlọ́run má jẹ ọlọ́run má jẹ ọ hmm. gbọ́dọ̀ lọ pa ẹran kan nítorí àìnídìí hmm. ẹnìkan sọ pé iṣẹ́ òun ó náà ní ṣe ọdẹ nítorí pé ẹran tó ń bá pa lòun ọ̀tà owó tó ń bá rí ń bẹ̀ lòun fi ń gbọ́ bùkátà kò sí wàhálà ń bẹ̀ hmm. kò sí wàhálà ń bẹ̀ torí ẹ gbogbo ẹran pátá tí ọba ti nídìí tó fi fẹ́ pa ọ̀gbọ̀dọ̀ pa ẹran kankan nítorí pé tí ọba fi lè pa ẹran láì jẹ́ pé ó fẹ́ jẹ́ ọkàn lọ pa lásán fẹmi jẹ ṣòfò ọdà hmm. fún tó bá ti jọ gbẹndà òkè yàmà. Hmm. àwọn máa ń sọ pé wọn fẹ́ pẹran yẹn fẹ́ fi ṣe tutù wọn fẹ́ pẹran yẹn fẹ́ fi gbẹ bọ wọn fẹ́ ṣe kọ́tọ́ oòrùn jọ tó bá ti jọ gbẹndà òkè yàmà. Hmm. ẹ fẹ́ fi sanakẹlẹ kan kọ́tọ́ oòrùn tó bá di jọ gbẹndà kìyàmù nítorí pé ìwọ náà tí wọn rẹ wò fúnru bẹ́ẹ̀ kí wọn lè dùn ọmọ so wọ́n ní kọ̀ǹkọ̀ akọ́kọ́ tí àwọn máa ń òfin ọlọ́run ni pé àwọn ò tí ì rí ìdájọ́ ọ̀tọ̀ kọ̀tọ̀ pé ká jẹ kọ̀ǹkọ̀ hmm. torí ìdáhùn tí àwọn máa ń fáwọn yẹn ni pé ẹ dá dúró ná hmm. ẹ má ti jẹ nítorí pé kọ̀ǹkọ̀ tẹ rí yẹn nínú bí òfin ṣẹlẹ̀ àti ṣe wá hmm. orúkọ rẹ̀ àti ìmà àti màlédè lárúbáwọn ẹni tó sì mọrúkọ rẹ ò lè mà dájọ tó so. tẹ́gbọ́n wò ní ilẹ̀ wọ́n kó kọ̀ǹkọ̀ wá ní látàgbọ́n ilẹ̀ haúsá hmm. wọ́n ti bá wa yán àbí wọ́n ti bá wa sá kó ti gbẹ dáadáa hmm. so wọ́n kó wa ó lè jẹ́ dọ́sìn dọ́sìn wọ́n lè máa ta fún wa lójú páálí àbí lẹ́lẹ́yẹyọ. àkàràmọ̀kọ́mọ̀ wa àwọn haúsá tí wọ́n ń kó wa wọ́n ṣe documentary kan nínú BBC hmm. so wọ́n bí wọ́n léèrè pé ah lálẹ́ ń kó àwọn ọ̀pọ̀lọ́ yìí lọ fún <laughs> torí pé àwọn náà ló kọ́ fún láwùsájọ́ so ẹyin ìjọpọ̀ lẹ́yìn sì ń kó lọ ọ́dà wọ́n máa jẹ́ ní àwọn gbogbo àwọn ìsàlẹ̀ ọ̀yà lọ́wọ́ àwọn jẹ́ ní wọ́n jẹ́ tí wọ́n máa pọ́n ti lábí ọkọ̀ lùkàn ní àwọn olùbìlà so nígbà tó ń pẹ́ ní tí kó wa náà pọ̀ lọ́lọ́mọ̀ sí hmm. so àwa tá à ń jẹ́ ńkọ́ àfi tó ẹ bá fi gbá wa lójú ike kọ̀ǹkọ̀ yẹn ẹranko kan ní tó ń ní omi nìkan ní máa gbé hmm. kì í gbé òkè pẹ̀ rárára hmm. so tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpọ̀ tán àmọ́ tó bá kí kò bá rí bẹ́ẹ̀ rárá o ọ̀tọ̀ nítorí pé wánú hadith ní ìta nàbì sallallahu alayhi wa sallam tó ti kọ̀ fún wa láti pa ọ̀pọ̀lọ ọkọ̀ hmm. fún wa láti pa ọ̀pọ̀lọ òfin ṣẹ̀rí àṣìṣe hàn wá gbogbo ẹranko tó máa ní ẹ gbọ́dọ̀ pa eléyìí jẹ́ àmì lórí tẹ ẹ gbọ́dọ̀ jẹ hmm. bẹ́ẹ̀ ni gbogbo ẹranko tó máa ti tẹ ẹ bá ti rí ẹ pa hmm. àmì ni lórí pé ẹ gbọ́dọ̀ jẹ ọ gbọ́dọ̀ pa bẹ́ẹ̀ ló ti jẹ láì pa wọ́n sì ní tọ́ pa wọ́n ní sẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbà torí ẹ̀ tí a bá mà dájú wípé kọ̀ǹkọ̀ inú omi náà ni ọlọ́run dá sí ibẹ̀ náà ní sì máa gbé hmm. kò sí wàhálà ń bẹ̀ nípa nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Abu Hurairah radiyallahu anhu wọ́n bi léèrè nípa òkun omi òkun sáà lò láti fi ṣàlùwàlá ó ní hó wà hóró máa hó alḥìlù mẹ́tẹ́tọ̀ ntọ́ mọ́tò lè fọ nǹkan mímọ́ lómi rẹ̀ bẹ́ẹ̀ sì ni òkú ńbẹ́tì rẹ̀ òun náà tán pé ká jẹ́ hmm. lábẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀nì sọ́tọ́ ká jẹ́ àbí ọ̀tọ́ ká jẹ́ ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam hadith ó ní gbogbo ẹranko tó bá ti jẹ́ abẹ́yẹn ọ̀gàn àgbọ̀dọ̀ hmm. jẹ́ ẹ̀yìn hmm. ọ̀gàn mélòó lọ́wọ́ fẹ́ kà fọ́ ni ó kún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni iye dọ́sìn tó bá lè kà ní. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run màá tó ti jẹ́ pé inú mi lọ ní máa ń gbé inú omi lọ́lọ́run ọba dà sí ó lè wá sí òkè pẹ̀ kọ́ máa yá tẹ́gùn kọ́ máa yá àrùn gbọ́dọ̀ ẹkùn yá yóò tún padà sínú rẹ̀ hmm. torí ẹ̀ ètò dọ́gbàjù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé ọ̀tọ́kajẹ ọ̀tọ́kajẹ hmm. nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ń sọ pé òun ṣe gbogbo ọdẹ ẹranko tí bá ń gbé ní òkun hmm. òun ṣe lẹ́tọ̀ fún alátijẹ lábẹ́gbẹ́ ìwọ ni fún mùsùlùmí láti jẹjù àgbọ̀dọ̀ jẹjù torípa nàbì sallallahu alaihi wasallam sọ pé uqtulul aswadayni fi salat àwọn nǹkan dúdú méjèèjì yẹ pa wọn kódà kó ṣe kó lè sọ láti lẹ́wà hmm. àwọn sàhábà ní kíni ó ní al-aqraba wal-hayya hmm. àtẹjọ àtàkékè hmm. àtẹjọ àtàkékè kódà kó ṣe pọ̀ ń ṣe sọ láti lọ lórí pa. so ṣùgbọ́n nísìnyí èjò nísìnyí ẹ rí ẹ pa àwọn kan tí wọ́n ń jatọ́ lẹ́nu oh, ọbẹ̀ nù ọbẹ̀ ní kíni ọbẹ̀ sọ jẹkújẹ. Hmm. islam ọgbà pé kọ jẹ hmm. àwọn tó bá pé inú odò inú òkun lejò yìí bá ń gbé hmm. sọ ẹ wá pa ń bẹ lábẹ́ pọnà ṣe gbogbo nǹkan tí máa ń bẹ nínú òkun lẹtọ ẹ lè jẹ lẹ́yìn. jazakumullahu khairan sheikh ee eh, ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero fifty five twenty five fifty five fifty eight hello. Àárín Sàlámù Wáṣíjìlá ó kọ́ yín. Ó kí àwọn dókítà wa. Ẹ ṣé o. Olúwàjú kí wọ́n fẹ́ kí wọ́n rẹ̀. Àmín. Wọ́n fi mẹ́ma àpàlà sí ìlú. Àmín. Ẹ̀yà. zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight. Hello. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín orúkọ mi ṣe fàtó àbùsàlámù látòkè owó dògbòmọ̀sọ̀. kí ni ìbéèrè yín o. bẹ́ẹ̀ tí mo fẹ́ bi bàbá ni pé tọ́lọ́run bá bùkún obìnrin hmm. ṣé obìnrin náà lè yọ bàtà fún ọkọ rẹ̀ tí òfin ní dàbí ìgbéraga tí mo fẹ́ dèrè. èyí ò tọkọ ọba ní àbí. tọkọ ò ní. lọ́kàn wọ̀ lọ́kàn wọ̀ ó ní kò ní wọ́n jáde béèrè lọ́kàn. ọkọ ìbéèrè tó ń ṣe pàtàkì púpọ̀ nítorí pé ẹ̀rí pé láwùjọ wa lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin so ó sì lè jẹ́ kókùdé káàtó fọkọ ìjọba hmm. tọ́ kóbìnrin ọyọ zakatu fún ọkọ rẹ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run kí obìnrin ọyọ zakatu fọ́kọ ó tún tọ́ lábẹ́ òfin Ọlọ́run kóbìnrin ọyọ zakatu fáwọn ọmọ rẹ̀ hmm. ọkọ ni ọ̀tọ̀ kó yọ zakatu fún ìyàwó àbọmọ rẹ̀ hmm. nítorí pé àtìyàwó àtọmọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ wípé kọ́ máa kéta fún wa èyí hmm. ṣe sàrà ní bẹ láàrin ọkọ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ìyàwó ó lè fún ọkọ rẹ̀ ní zakat ó sì lè fún àwọn ọmọ rẹ̀ ní zakat torí pé ojúṣe ìnáwó lé kò sí lórí ìyàwó ìnáwó lórí àwọn ọmọ kò sí lórí ìyàwó torí ẹ̀ ló ṣe láǹfààní àti lè fún ọkọ rẹ̀ ní zakat ló ṣe láǹfààní àti fáwọn ọmọ rẹ̀ ní zakat. ìyàwó Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó fẹ́ yọ ó fẹ́ ṣe sàrà pẹ̀lú àwọn góòlù rẹ̀ látàrí ń tọgbọ lẹ́nu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn góòlù yẹn jọ ń tẹ̀lé wọn jọ màtí abdullahi bin masoud tó wá rí oníkí ló fẹ́ fà wọn góòlù tó ń kójọ yìí ṣe ó ló ń fẹ́ fi ṣe sàrà ni ní ìbámu pẹ̀lú ìṣẹ́ni lójú kòkòrò tánàbí sallallahu alaihi wasallam tó sàwọn obìnrin lójú kòkòrò láti máa ṣe sàrà nínú dúkìá wọn. ẹni bin masoud bá ní à tọ́wọ́ bá ti wá kójọ táwọn èmi àtàwọn ọmọ rẹ lọ́lẹ́tọ̀ọ́ sì ju ọkọ̀ lọ́fàrà hmm. ọ̀rọ̀ yìí ọkàn ìyàwó la pé ah, abẹ́rẹ́ tẹ ẹ gbọ́rọ̀ ìwọ lọ́wọ́ gbà lọ́wọ́ mi hmm. lọ́ba lọ fẹjọ́ sọ anabi sallallahu alaihi wasallam hmm. sọ anabi sì dá lóhùn gẹ́gẹ́ bí abdullahi bin masoud ti ṣe sọ zawjuki wa waladuki ahaqqu bi sadaqatiki hmm, àti ọkọ rẹ àtàwọn ọmọ rẹ àwọn náà lẹ́tọ̀ọ́ sí sàrà rẹ jù nígbà tó ṣe pé wọn à ní. òun á sì ń tó burú tí ìyàwó bá yọ zakati fọ́kọ kó tún wá jẹ́ pé nínú owó zakati tí ìyàwó yọ fọkàn lọ kó tuntun máa tọ́jú lé ní tuntun máa tọ́jú ọmọ ní tuntun máa tọ́jú ìyàwó náà hmm. kò sí ní tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ náà. jazakumullahu khairan. ìyá ìpè yẹn ríra wọn ẹ lọ́rùn. ó ń pẹ̀lú o. náà. ìyá fẹ́mi ló ń sọ̀rọ̀ látọjà gan. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí mùsùlùmù bá kú. Hmm tí wọn tí ẹni tó jẹ́ ọkọ tí ò bá ṣe wíìlì kalẹ̀ pé ó pẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ láti pín ogún ni àbọ̀yẹ kí wọ́n tètè pín ogún. ọ̀dà alihamudulilayi tó mùsùlùmí bá kú wọ́n pín ogún rẹ̀ ní ìbámu pẹ̀lú bọ́lá ti ṣe pín hmm. àyè ò nínú Islam. Mm. fúnikálukú wa pé ká wéèlì dúkìá wa kalẹ̀ pé báwo wọ́n ṣe pin lẹ́yìn ìgbà tá bá kú hmm. kò sí lọ́wọ́ wa mùsùlùmí ẹ̀ wéèlì dúkìá tiẹ̀ kalẹ̀ hmm. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti pin kò fílẹ̀ fànàbí láti pín kò fílẹ̀ fún màláìka láti pín hmm. òun gángan fúnra rẹ̀ ló pín fún wa torí ẹ̀ àbùkátà kò wéèlì rárá tó bá wéèlì ó wéèlì sápò ara rẹ̀ ni bọ́lá wọn ti sọ pé wọ́n ni wọ́n ẹ̀yọ̀ kan tí mùsùlùmí lè ṣe kalẹ̀ hmm. ṣáájú kó tó kú ni pé àwọn èèyàn kan bẹ lábẹ́ òfin ọlọ́run tẹ́ pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí iye kan ìbátan rẹ̀ pẹ̀lú pé ó fọmọ sílẹ̀ àbí pẹ̀lú pọ́nrá mi pé wọ́n fọmọ sílẹ̀ láyé tó ń bá lọ hmm. ọmọkùnrin ọmọbìnrin àwọn ọmọkùnrin yìí báyìí wọ́n dínà káwọn eléyìí ọláǹfààní àti jogún rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbúrò rẹ̀ àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ hmm. àwọn àbúrò lọ́kùnrin àwọn ẹ̀gbọ́n lọ́kùnrin àbí lóbìnrin hmm. àwọn àbúrò lọ́kùnrin àbí lóbìnrin hmm. pẹ̀lú pẹ́ni tó kó ọ̀fọ̀mọ sílẹ̀ láyé ẹni tí èèyàn fi sílẹ̀ bí àbúrò bí ẹ̀gbọ́n wọn ò ní jogún kankan ní dúkìá yẹn bẹ́ẹ̀ náà ni téèyàn bá jẹ́ iye kan àbí bàtẹ̀yàn lágbọ́n bàbá hmm. àbí lágbọ́n màmá pẹ̀lú pé tá a bá kú àfọ̀mọ sílẹ̀ ọmọkùnrin ọmọbìnrin pàápàá jùlọ ọmọkùnrin yóò dínà kí gbogbo wọn ní nǹkan kan nínú dúkìá yẹn hmm. so ọlọ́run bá wá fi ìdá kan nínú mẹ́ta gbogbo téèyàn bá fi sílẹ̀ sáyé ó fi ṣe sàrà fún oníkálukú wa pé ẹ lè lò lẹ́yìn ikú yín hmm. báwo lẹ́sẹ̀ wa lè lò lẹ́yìn ikú yín kì í ṣe pé jáde nù sáré wa lò ẹ kọ́ àkọọ́lẹ̀ hmm. pé ńgbà tí mo bá kú ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá mi yìí báyìí ẹ bá ń fún àbúrò màmá mi ẹ bá ń fún àbúrò bàbá mi ẹ̀gbọ́n màmá mi ẹ̀gbọ́n bàbá mi àbẹ́gbọ́n màmá mi àwọn ọmọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi àwọn ọmọ wọn àtàwọn ìyàwó wọn ẹpin ìdá kan nínú mẹ́ta dúkìá mi ẹpin fáwọn torí pé wọn ò sínú ẹni tí ó jogún rẹ̀ ni ló fi tọ́ sí ọ ike kọ ọkọ àkọọ́lẹ̀ pé àwọn eléyìí nǹkan báyìí báyìí ẹ fún wa ṣùgbọ́n tí wọ́n bá kọ àkọọ́lẹ̀ pé ẹ máa ń fún ìyàwó mi ní nǹkan báyìí ẹ bá ń fún àwọn ọmọ mi ní nǹkan báyìí báyìí ọkàn sọ́sàpọ̀ ara rẹ ni hmm. eléyàn wọn pin ní ìbámu pẹ̀lú bọ́lá wọn bá ti ṣe nípa òpin hmm. bẹ́ẹ̀ náà lẹni tó ní ẹ bá ń fún bàbá àti ìyá mi ní nǹkan báyìí ọ̀sọ́sàpọ̀ ara rẹ ni ìtọ́lọ̀ hmm. ní kàn fún bàbá rẹ ìtọ́lọ̀ ní fún ìyá rẹ lẹ́yìn ìgbà tó bá kú òun náà ni wọ́n fún wa eléyìí jẹ́ irú òfin ọlọ́run ọba ti ń bẹ ńlẹ̀ tí ó sì ṣe é takò. ó wá ká tètè pín ogún yẹn ni àbí kọ́ pẹ́ kí ló fẹ́ pẹ́ sí ẹ̀yin tẹ́ wà láyé lẹ́ ń bùkátà owó ẹni tó ti kú ti kú hmm. ẹ má fi ráàrin ẹ má fi falẹ̀ hmm. nítorí kí n tí ọ̀dọ́ ọmọ bá wọnú ẹ̀. hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah o kọ yín. àbútọ̀ nígbà ni moshood agbájé láti ìlú dọ́hà. láti ìlú. dọ́hà. dọ́hà. náà tọ̀. náà kọ́tọ̀ náà kí ni ìbéèrè yín. ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ọ̀wọ́n ní táìmù tó máa ma gbàwẹ̀ yìí àbí wọ́n gbàwẹ̀ yẹn padà tó bá ti tó bá ti ṣe àgbọ̀ ẹ̀ẹ̀kan ọmọ ẹ̀ ọmọ ọdún méjì ni ó dẹ̀ kí n fún lọ́yọ̀ ó fẹ́ fún ọmọ ọdún méjì ó kì í fún lọ́yọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹmọ ọmọ ẹ ọmọ kan ni ẹlẹ́kẹta ẹmọ ọmọ ẹ ẹmọ òpé sì lòun bí oṣù oṣù kan àbí oṣù méjì. bí àwọn mẹ́ta wọ́n máa sọ owó ẹmọ ẹ̀kọ́ àwọn tó ń gbàwẹ̀ ni àbí wọ́n gbàwẹ̀ yẹn padà tó bá ti ẹlẹ́kejì nípa ti ìdìbò ń bọ̀ lọ́nà yìí ẹ máa ọsọ pé ká jókòó lé wá jáde hmm. báwo ni ìyàwó ní ìsìláàmù kan sí ẹ mọ ọ̀nà ó lámà da nítorí adíngbọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àmà sí ìdì yẹn náà àkọ́ ní kiri jọmọ ní nítorí ìdì yẹn náà la máa fi sí àbí wa la máa kí ni àbí gbàdúrà pé nọ́ọ̀tún àwọn ọpọlọ pé nọ́ọ̀tún àwọn gbogbo kí ni àtẹ́sí kan ti dá. Alhamdulilayi obìnrin tó ṣe pé ń rè ma àwọn ọmọ yìí látàrí rírè tí ń rè wọn hmm. kò láǹfààní láti kẹnu rọ́ṣẹ̀sìn fọlọ́ nínú Ramadan hmm. ṣé yóò san àwọn ọjọ́ tó bá jẹ padà ni àbí ó ti tó pé kó fún aláìní lóúnjẹ dípò síyàmù ojoojúmọ́ hmm. eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó náà ní pé gbèsè ní lórí irú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láboyún tó ṣe pé nítorí oyún inú rẹ̀ kò lè sọ síyàmù ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó san àwọn ọjọ́ yẹn padà lẹ́yìn ìgbà tó bá bí ma rẹ̀ tán ẹni tí ń rí ma lẹ́yìn ìgbà tó bá rí ma tán yóò máa san gbèsè yẹn padà àmọ́ ìyàtọ̀ ń bẹ láàrin nítorí àìlera mi ni mo ṣe ni mo ṣe jẹ́ ẹni tó ṣe pé kò ṣe ṣìyà hmm. àbí nítorí ìbẹ̀rù tí mo ní lórí ọmọ tí ń bẹ nù mí àbọ̀ tí mo ń rè ló mú mi má ṣe sòyà hmm. ẹni tó bá pẹ́ nítorí àìlera ara tiẹ̀ òun ní bẹ̀rù lórí ara tiẹ̀ sòyàmù yẹn lásán ni ó san padà lẹ́yìn Ramadan àmì tó bá jẹ́ pé nítorí tọmọ tó lóyún rẹ̀ sínú àbí nítorí tọmọ tí ń rèjì ń fún lọ́yàn hmm. ni kò ṣe ṣe sòyàmù Ramadan yóò san iye ọjọ́ yẹn padà pẹ̀lú pé yóò tún máa bọ́ aláìní pẹ̀lú sísan ọjọ́ kọ̀ọ̀kan padà mm-hmm. so eléyìí jẹ́ òfin ọlọ́run eléyìí ló tẹ̀wọ̀n jù mm-hmm. nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ mm-hmm. tó wọn ní àyídì tí ń bọ̀ yìí báyìí bó láti ṣèṣe àyídì wa oríṣiríṣi náà ni oníkálukú ti ń sọ kò sí nǹkan tó burú kó jẹ́ pé ìwọ nílé rẹ ìwọ àtìyàwó àtàwọn ọmọ rẹ ẹsẹ̀ àyídì nínú lẹ́yìn ọlọ́run bá yọ gbà ọlọ́run bọ́ gbà lẹ́sìn nítorí pé àyídì náà fìlà àyídì tẹ̀sí rí yẹn so ọ̀nà eh, ni àmì ńlá tá à ń fi máa pe òní lọ́jọ́ ọdún nínú Islam hmm. tí ìṣẹ̀lẹ̀ bá wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ti ṣe ń lọ yìí tó bá padà ṣẹlẹ̀ pé wọ́n fáwọn èèyàn láǹfààní láti jáde lọ sí Eid kò sí nǹkan tó burú kó jẹ́ pé ìwọ tó ríra rẹ tìyàwó àtọmọ rẹ nu lẹ́yìn ẹsẹ̀ Eid yín ọlọ́run ọba yóò gbà lẹ́sìn Eid náà fìlà ní àà láǹfààní àti lọ àti sọláàtì làyè àti ra wọn lọ. Hmm. àsọláàtì àti ah. gbogbo lọ àgbádùn mà àti eré àti àgbádùn mà rárá rárá àbẹ́yìn gbádùn gbà. Hmm. so náfìlà lò ẹ bá ṣe nínú fòrè sí hmm. sì ṣe náà ṣe sọláàtì fòrè sí ìjẹ́bù ẹ Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín. Mọ̀sùmáínà ló ń sọ̀rọ̀ látòkè àná ọ̀gbìnmọ̀ṣán. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi fáwọn olùmọ̀ wa ni pé obìnrin tó tọ́ kó mọ̀ tẹ́lẹ̀ lọ síbi tó bá ti fẹ́ ṣe tó bá ti fẹ́ ṣe òkú. Ìjẹ́ fáwọn ni pé kí obìnrin àtọkùnrin tó bá ń fi ìrẹ́ ìdàrà àwọn Sunday so tí ọkùnrin yẹn wá ní tó tó tàn bóyá ásìkò tẹ̀sí mọ́ tẹ́nì yẹn wá ní òun ò ṣe mọ́ hmm. ṣé bóyá ò. hello. ìfẹ́ sì ni obìnrin yẹn mọ́ ó wá rí fún ẹ̀sìn pé gbogbo nǹkan tó òun ti fún òun níjẹ̀ padà tí obìnrin yẹn lè dà padà àbí tí ò bá dà padà kí ni ìjìyà tó wà fòdì rẹ̀. alhamdulilayi tó kù bá kú tó máa ń gbókù lọ bí tí wọ́n ti sìn fún ọlọ́run ni pé kóbìnrin ọmọ tẹ̀lé wọn. Hmm obìnrin kọ́ máa tẹ̀lé wọn àwọn ọkùnrin nìkan àwọn náà ni ó gbókù lọ síbi tí a ti fẹ́ sin ṣùgbọ́n obìnrin ó ti tó pé kẹ́yìn dúró nílé kẹ́ dúró nílé nítorí pé àtọkùnrin àti obìnrin náà tá a bá ba lọ àwa kọ́ láàmú kẹ́ lọ bá hmm. ṣùgbọ́n nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ó náà ní pé tó bá kú kasi sọlátùl janaza sí lára kasi balọ̀ bí tí wọ́n ti sìn hmm. obìnrin náà láǹfààní àti ṣe sọlátùl janaza sí lára ṣùgbọ́n kọ́ máa tẹ̀lé wọn lọ síbi tí wọ́n ti sìn hmm. torí ẹ̀ àwọn sàhábà gẹ́gẹ́ bí Ummu Atiyya radiyallahu anha ó ní nuhina an ittiba'il janaiz anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa tẹ̀lókù anabi kọ̀ fún wa láti máa tẹ̀lókù ṣùgbọ́n a ti kọ̀ fún gbogbo àwọn obìnrin láti tẹ̀lé wa àwọn agbókù ó dorí tẹ́ màtá dórí tẹ́ a sì rí pé àjọbìnrin kankan wọkọ̀ pẹ̀lú wa a sì jẹ́ kí wọ́n ní sẹ́mà tẹ̀lé wa kálukó dúró lé a kàn dórí tẹ́ bá a ṣe tajú sọ̀kan làbá arúbìnrin kan pé ah kí ni wọ́n wá ṣe ń bí. so anabi sallallahu alayhi wasallam ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé rẹ̀ hmm. pé ńgbà àwọn di orí kẹta fẹ́ sìnkú wọn bá arúbìnrin kan bẹ Umar radiyallahu anhu wọn bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa jágbe mọ́ obìnrin arábìnrin kò filẹ̀ hmm. ètò túmọ̀ sí pé àwọn ò ní jẹ́ wọn lọ hmm. àní finú fẹ́ dọ̀ fún wọn láyè láti lọ àmì ìta bá rí ń bẹ̀ tí èsì sepá alágbá láyè láti wá àní hmm. wàá máa pariwo lórí tẹ pé jáde kíní kẹta ni ọ wá ara ń tá máa wí náà nu ìwọ náà ara ń tá máa wí náà nu hmm. so dákẹ́ sílẹ̀ torí kẹ́ ẹ má bàa tún fi ntí òsì kún tó ti dé ilé ìjẹ́bù ti sòjá ń bẹ̀. bẹ́ẹ̀ náà ni tó bá pé inú ilé náà ni wọ́n ti fẹ́ sin òkú yẹn gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ń gbọ́ wọn ò ọ̀lọ́ hmm. bí àwọn tó pé wọ́n yàrí kalẹ̀ náà ni pé inú ilé lásàsìn bàbá ti wá sí inú ilé náà lásàsìn yà wá sí. Hmm. so eléyìí ọ̀tọ̀ kìí sí ìlànà ẹ̀sìn Islam hmm. àmọ́ tó bá pé inú ilé náà lẹ́sìn fẹ́ sin sí obìnrin ò gbọ́dọ̀ débẹ̀ obìnrin ò gbọ́dọ̀ débẹ̀ tọ́ wọ́n ní tí ọkùnrin kan bá ń fi obìnrin kan láfẹ̀sọ́nà hmm. ó tún wá ń fún láwọn ẹ̀bùn lóríṣiríṣi tó náà ń gbà tínú rẹ̀ ń dùn hmm. so ó kù dẹ̀dẹ̀ kó so igi lọkùnrin bá lòun ò ṣe mọ́ irú rẹ̀ sì ń ṣẹlẹ̀ lẹ́mọ̀ hmm. pọ́nà wọn bá wa ọmọ àká méjì lọ́kàn gbogbo àwọn ẹrú rẹ̀ wà ó máa ń yí ọkàn àwọn ẹ̀dá ti ṣe fẹ́ àkọ́kọ́ ni pé ṣé ìwọ ń kó nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ ni tí ó fi dà padà òun gẹ́gẹ́ bíi báńkì hmm. àbọ̀ ń bùn hmm. nítorí pé tó bá ti bùn yẹn ní nǹkan kì í gbà padà anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní al-a'idu fi hibatihi kal-kalb hmm. yaqi thumma ya'udu ila qay'ihi ó ní ẹni tó bùn yẹn lẹ́gùn tó tún padà kó n fẹ́ gbà padà ó dàbí ajá ni tí wọ́n pọ̀ kalẹ̀ tó tún padà sí di ẹ̀pọ̀ rẹ̀ pọ̀ nfẹ́ kó la. Hmm. Ah, òṣìṣẹ́ nìkan tí wọ́n fẹ́ ká pé wọ́n fòun yájà hmm. torí di eléyìí báyìí ó ti gbọ́n ó ti gbọ́n náà tó ń ti pín òfin ọlọ́run ọba dá lórí pé kí ni wọ́n fẹ́ máa fóbìnrin ní nǹkan sí láì tí ì fẹ́. Hmm. Ah, nítorí pé gbogbo ẹ náà nínú kọjá pé wọ́n fẹ́ fi mú obìnrin yìí wọ́n fẹ́ fi mú wọ́n fẹ́ fi ṣe lójú kòkòrò pé kọ́ sáà rí fẹ́ náà ni by all means. sòwò sì lè jẹ́ pé ńgbà míì náà agbára rí ọ̀kan torí pé tí ọba àjẹpágbára ọ̀ka kí ló fà tó fi jẹ́ pé ńgbà tó lò sí ma ó ní gbogbo nǹkan tó ti fún kọ́ da padà hmm. torí rẹ̀ kóbìnrin ọfọkàn balẹ̀ kò sí nǹkan kan tó da padà hmm. tó wo tí ẹ bá sọnù kó pẹjọ́. <laughs> jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnuró lénìí inshallah bíkọ́sílà ọláòdé náà ni a tún máa pàdé papọ̀ àwọn tí wọ́n ti ń dáhùn ìbéèrè wa láti ìgbà ìwà náà ni sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú adélógún ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà tí wọ́n kó wọ́ọ́rìn pẹ̀lú wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san wọ́n ní ẹ̀san lórí ní ayé ń bí àti ní ọ̀la àlẹ́yàmà ǹjẹ́ títí ọ̀la òde tí a pàdé ọ̀hún ọ̀làdùnú bèrè lóko tèmi mímọ̀ ọ̀dọ́gbẹ̀rẹ̀ fún wa wípé wa